وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó ṣe wá lórí ńláńlá ó ṣe wá lórí ọmọ ọmọkùnrin bó ṣe wá lórí yìí ó ṣe ní rọrùn pé ńgbà tí ọlọ́wọ̀n bá bùn àwọn abdulrahman sheikh habibu lọ́mọ agbọ́hùn ya dáadáa lálàáfíà agbọ́hùn ọmọ náà lálàáfíà ọlọ́run tó wá ṣe rọrùn náà agbọ́hùn bàbá náà ọba tó ṣe gbogbo orílẹ̀-èdè fún wa òun náà fún ọmọ tàbí náà àtòun àtàwọn òbí rẹ̀ méjèèjì àti àwọn tó bá náà lẹ́gbàá àtàwọn tó tún jóbi fáwọn òbí ọmọ náà nídìílé ìyá àti nílé bàbá àbẹ̀ ọlọ́run bọ́lọ́run bá ti sọ ma yí lórí tó sí lálùbáríkà fáwọn òbí rẹ̀ kó fi àlùbáríkà yẹn náà kó fi kárí gbogbo fámílì ó má ṣe ní ìparí oore ó ṣe ní sábàbí oore fún fámílì méjèèjì kọ́lọ́wọ́n bá gbogbo òròyìn tọ́lọ́wọ́n bá fi ròyìn ọmọ rí nínú Qur'an àti nínú súnà nábi sallallahu alaihi wasallam kọ́lọ́n jẹ́ kó bá ọmọ yìí kọ́lọ́n kó sọ ọmọ náà ní taqiyy ẹ̀tọ́ páyọ̀ lọ́n kó sọ ọmọ náà ní rọ̀bíyì ẹn tó yọ́nú sọ́lọ̀ kó ṣe ọmọ náà ní mardish ẹn tó lọ́wọ́ bá yọ́nú sí ọlọ́wọ́ bá kó sọmọ náà ní zakat kó ṣe ní hanan fáwọn òbí rẹ̀ kó ṣe ní mubarak ẹni tó ṣe pé alálùbáríkà ni ó jẹ́ lẹ́ni wẹ̀ bọ̀bọ́lọ́ máa ṣe aṣe náà gbogbo wa náà táwọn náà wá ń jòkó àtàwọn náà àtàwọn ọmọ tí wa náà àtàwọn ìyàwó wa àtàwọn fámílì wa náà kọ́lọ̀dé kòrè náà ká gbogbo wa náà láì ní fa ọ̀rọ̀ ọ̀gùn púpọ̀ bàbá ọmọ ó jẹ́ kó yé wa pé ọmọ náà àwọn ti sọ lókọ pé ó kọ táwọn sì sọ ọ ní Abdullah ló kọ ọmọ Abdullah tọ́ bá ti sọ yìí àwọn ọkọ̀ míì náà táwọn òbí ọmọ bá fún àti táwọn bàbá wa àtàwọn ìyá wa bá fún náà gbogbo ẹ̀ náà kó sáà tó dáa kó sì má jókọ tí ò nítumọ̀ tí ò dáa gbogbo náà ló wọlé àmọ́ ló kọ́ di súnà gangan abdullahi ni bàbá ọlọ́mọ ìmọ̀bóyó ti kọ̀ yíò bí ó bá ti kọ́ á padà mọ́ sọ ọ̀ kí ló fà tí a fẹ́ fi sọ̀rọ̀ lórí eléyìí ó ní pé déèyàn bá bímọ muslim èèyàn lè sọ ọmọ téèyàn bí ló kọ níjọ́ téèyàn bí àyè gbà wá pé níjọ́ téèyàn tó ọmọ sọ̀kalẹ̀ báyìí ọkọ̀ báyìí mọ̀ sọ̀ èèyàn lè sọ ọmọ náà ló kọ níjọ́ kejì ó lè sọ níjọ́ kẹta títí níjọ́ kejì nígbà tí ò lè sọ àkáyì sọmọ ló kọ ẹ̀tọ́ àti ojúṣe òbí ọmọ ni kìí sojúṣe àfá òbí ọmọ ló fẹ́ pán àfá àlè ló sọ fún pẹ́tọ̀ ìjọ ẹ ń sọ fáwọn èèyàn pé ìtí mo sópa mọ̀ mi kẹ́ bá ń ṣàdúà kìí sí bóyá àfáà ni ó ní ìdìkùlú pàkóso kọ ha ẹ́ ní àwùjọ wa àpọ́nlé táwọn èèyàn fáwọn àfá torí wọ́n gbà pẹ́tọ̀ ọ̀rọ̀ ọlọ́nà pépè sí ló fi ṣe pé tàbá ti fẹ́ ṣe ìyàwó àfá aláni kó so igi tàbá fẹ́ ṣe kó ma àfá aláni kó gbókọ ọmọ jáde ẹ́ bàbá fẹ́ ṣe nǹkan kìí ṣe túláàsì ní kó jẹ́ àfá bàbá tó bí ọmọ tó fẹ́ fọmọ lọ́kọ fúnra rẹ̀ náà lè ṣe yìgì kìí ṣe kútúbà tí wọ́n ń ké ń bẹ̀ ní yìgì kútúbà kọ́ wípé tí bàbá sọ wípé ah, ọmọ mi yìí o mo yọ̀ǹda pé mo fún ọ ọmọ náà ṣe àtúnlẹ́jì pé wọn ò fọ́ sí o èmi náà mo ní mo fẹ́ àmọ́ mo sọ pé bàbá mi wá sọ pé kó fi mí fún òun náà náà ń pè ní yìgì tọ̀ká wá ṣàdúrà sí kìí ṣàdúrà táà ń ṣe ti gẹ́gẹ́ ní yìgì àfáà ni wọ́n fi ń wálé so bẹ́yàn bá ti wá bímọ nínú ẹ̀sìn gẹ́bí koran sí sọ fún wa wípé nígbà tí ìyá mọ́ríyàmù bí mọ́ríyàmù ìyẹn ẹ̀sẹ̀ ti pé òun ó bí ọmọ ọkùnrin nígbà tó bí obìnrin ọlọ́lọ́run ìní wàdátùwà òǹfà obìnrin ni mo bí wallahu alam bima wadat ọlọ́run ọba ló mọ́ tó bí jù lọ wọlé zazakaru kal òǹfà ó ní ọkùnrin tó ń béèrè ò fún òun yìí ló sọ pé wà ìní sàmẹ́tù ha mọ́ríyàmù mo yìí ní Mariam torí pé bàbá Mariam sí láyé níjọ́ tó bí náà ló wà inni u'idhuha bika wa dhurriyyataha minash shaitanir rajim ọmọ tí mo bí yìí ọlọ́run mo wá sọ fún mo fi ọ́ solùsọ fún bá ń sọ bá ń sọ àwọn ọmọ tó ń tó bí sọ wọn bí ni wọ́n bí ọmọ tí Isa pé wọ́n bí Isa Isa

ọmọ ọmọ tiẹ̀ náà kórí báyìí kọ́wọ́ mọ̀ kankan máa wà túmọ̀ yóò fi tẹnu tábà rí nìkan náà láṣẹ mọ́ ẹgbọ́n tọ́lọ́wọ́ bá sọ fún anabi Ibrahim nígbà tọ́lọ́wọ́ sọ pé yóò bímọ ọlọ́run ní wabasharna abi Ishaqa nabiyyan wabasharna afún ìyàwó rẹ̀ àtọ́hún afún wọn ní ròdùnú pé wọ́n bí Ishaq anabi ọlọ́run wa min wara'i Ishaq Yaqub lẹ́yìn Ishaq Yaqub náà wà kò sọ pé wáyà Yaqub ó jọmọ anabi Ibrahim àmọ́ Ishaq náà ó bí i Yakub ẹwò láti jọ tí wọ́n ti ń sọ̀rọ̀ Isaac ni wọ́n ti sọ Yakub náà mà tó tó lọ pẹ̀lú ayàwà inú òyìnbó hábíkà wọ́dúrí yẹ́ta ha ní ṣẹ̀tàn rọ̀jì tó bẹ́ẹ̀ ni ká ṣe máa fi máa rò ẹ̀yìn orí bá nábi Zakariya nígbà tó náà fẹ́ tọrọ ọmọ kò tọrọ ọmọ lórí ẹ̀rù ń bà mí lórí wọn pé ṣé iṣẹ́ tó gbé sí wa ní fámílì wa wíká jáde bí ọlọ́ọ̀ tó lè continue àmọ́ tó bá tẹ̀mí lọ́mọ tó bá mọ̀ tẹ̀mí sáà ni ẹ́ fàhábùlé ní ladunka wàlíyà ọlọ́run fún mi lọ́mọ tí yóò jẹ́ ni tí yóò ṣe tiẹ̀ tí ó tẹ̀lé àṣẹ rẹ̀ tí ó ṣe nǹkan tí ọlọ́run bó fẹ́ràn tí ọlọ́run fẹ́ràn rẹ̀ so kájẹ́ kó ṣe pé níta bá fẹ́ tọrọ fúnra wa ta bá ẹ̀kọ́ kan ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì òun ni bánabi sálà sálà fún ẹ̀ demonstrate kìíní ànábì sọ lójú ayé rẹ̀ nígbà tó bímọ ànábì bímọ òru ni wọ́n bímọ sí mariatul kiptiya nínú àwọn tó jẹ́ ẹrú tó jẹ́ ẹrú fánabi sọ̀sẹ́là tí ò nírú status àwọn ìyàwó yòókù ó bímọ ànábì sí ànáǹsì fáwọn sàábì rẹ̀ pé wúlì dalíyà lè ilẹ̀ tábùnú lóru àná abíọ́mọ kan fún mi òru tó kọjá yìí abíọ́mọ kan fún mi fàṣà mẹ́ìtúhù bísmi abi ibrahim ó kọ bàbá mi ibrahim ni mo sọ ẹ̀rì pé òru lànàbí pé ànàbí pé mo ti sọ ló kọ ní ìsọ̀fà àwọn sàábé rẹ̀ níjọ́ kejì so táwa náà bá ṣe á rànra wa lọ́wọ́ á rẹ̀sìn lọ́wọ́ a sì ní fẹ́sì ṣe yẹ̀yẹ́ ní ọgbà ní fẹ́sì ṣe yẹ̀yẹ́ ní káyẹ̀ sọ pé bá tó pa fẹ́ pàfà lílà fọ́wà tó gbókọ ọmọ tó ń ha ẹ́ kò sí nǹkan tí ń ha ń bẹ̀ kẹ́kọ̀ọ́ àti sọmọ wa ní

ntí ń jẹ́ ẹ̀rì pé nígbà tó ti lóyún tí àmọ́jà ti lóyún ó ní inni nazartu laka ma fi batni muharrara ọlọ́run ní tó wà náà míì fi mú sèlérí pé tó bá jẹ́ kíbi mo ṣẹ́gẹ́ muharrar ní jẹ́ muharrar muharrar lẹ́yìn tó yẹ asẹ́tẹ̀ free awa dedicate fún ìjọsìn fọlọ́n pé ó ti ọkùnrin ní wa pé ọlọ́run tó bá ti mú lọ́wọ́ ìmọ̀ àkàn fún yóò kó máa fi ìjọsìn fún ọ kó wà níbi tó máa gbé ni bẹ́ẹ̀ náà bá ó kọ téèyàn ń sọ ọmọ èèyàn máa ní nǹkan tí ó fẹ́ gbà ń bẹ ìgbà míì ń bẹ ó lè pépé pé ah, lábájá èèyàn dáadáa ló jẹ́ sí mi mo fẹ́ fókọ̀ yí pọ́nlé máa ń ṣe bẹ́ẹ̀ kéèyàn ló kọ bàbá ká ah, bá mi báyìí ó dáadáa láàrin àwọn sọ́láfọ́ pé ti tó bá fi di orí sọ ọmọ tẹ̀ ló tọ́wọ́ kọ́ mọ̀ dáadáa a sì rẹ́rìí fún ànẹ́sọ̀sọ́lá náà sọ̀rọ̀ rẹ̀ bí ó ní mo mọ lánàá mo sọ lókọ bàbá mi Ibrahim sọ bàbá bàbá rẹ̀ nù sọ bàbá mi náà nù tó bẹ́ẹ̀ náà bá kọ bàbá àti ẹ̀ lòun sọ ó sàtijọ́ kọ dáadáa ẹ bàbá yẹn èèyàn dáadáa náà ló jẹ sí mi èèyàn lè sókọ èèyàn lè sókọ mí kéèyàn sì pé ah! wọ́n ní ẹnìkan bẹ tó jẹ́ ó ti jẹ́ bẹ́ẹ̀ rí èmi náà ti sùn pé irú àwọn yìí ìgbìyànjú tán ṣe fẹ́sìn ìgbìyànjú tán ṣe fóòlù èmi náà fẹ́ kí kọmọ̀ náà jẹ́ èyàn ṣe bẹ́ẹ̀ náà òsì nǹkan tó takò òun láti rí láàrin àwọn sàábí ànábì sallallahu alaihi wasallam àwọn okọ̀ nínú àwọn okọ̀ tó máa ń so kọ ọmọ wọn nínú àwọn tán bá fi tí wọ́n bá tó ju wọn wọn lọ àbí tí wọ́n rí i pé wọ́n ti ṣiṣẹ́ fọ́lọ́run ọba nínú ó mọ̀ ẹ́ táwọn ẹlòmọ́kà wọn kún ni wọ́n so kọ ọmọ wọn

inú àwọn tán bá ní inú àwọn pé ah, lágbájá èèyàn rẹ̀ ni ṣùgbọ́n òun ti kú èèyàn rẹ̀ ni sàájáde àbó ti kú wọ́n máa ń fẹ́ sókọ rẹ̀ kí ló fà á torí pé anybody tán bá tó bá jẹ́ èèyàn rẹ̀ tó bá fi kú sórí rere àwọn òtúbá wọ́n ní ń bẹ nínú àwọn mòmí ní àwọn èèyàn ńláńlá tó pé àdéhùn tán bọ́lọ́wọ́n ọba ṣe wọ́n mú ṣẹ faminihum man qada nahbahu ń bẹ nínú àwọn tó ti kú wa minhum man yantazir ń bẹ nínú àwọn tán retí kíkú bá wọn wa ma baddalu tabdila tó máa ṣe retí oníṣẹ́ wọn ò change ibi àdéhùn tán ọba ṣe so kéèyàn ti kú lórí ìkẹfà eléyìí àdéhùn tán bọ́lọ́wọ́n ọba ṣe òun náà ló kú lé lórí àwọn sọ̀hábà máa wá

lọ́dọ̀ jàrá tọ́ abdullahi masud wa òun wá sókọ rẹ̀ pé abu jẹ́ amir bọ́n abdullah bọ́n jàrá ni pé amir ọmọ abdullah bọ́n jàrá so abdullahi masud wa wo abu beda gòkè mí náà sọmọ ó wá sọmọ so wọ́n wá fún ọmọ ní Abu Ubaida so bọ́n ṣe ní amiru yẹn orí Abu Ubaida tí àti lókẹ̀ ọdúnmọ̀ sí ní bẹ́ẹ̀ ni sáàdùkún àbúwà kọ́sínà ní amiru ẹ́ so wọ́n mọ̀ sọ́kọ̀ yẹn àwọn tán bá ti kán bá ti kú nínú wọn pá ah, ẹni yìí nínú àwọn èèyàn rẹ̀ ni ó ti kú tó bọ́ lọ́n dáadáa ah ìlú ẹ̀ náà ọba kan ti jẹ́bẹ̀ hmm? tẹ bá gbọ́ pé táwọn èèyàn bá ń sọ abdulaziz abdulaziz abdulaziz abdulaziz abdulaziz dáadáa lóòótọ́ lọ́n ni àmọ́ tó pé king abdulaziz saudi báwọn ṣe ń sọ ìgbà náà saudi náà wọ́n fẹ́ràn abdulaziz abdulaziz ni abdulaziz abdulaziz ẹ̀hẹ́n àwọn mí bẹ yorùbá wọn náà kọ́ ẹni táwọn bá kà sí europe làwọn fi ń so kọ ọ̀rọ̀ gidi ẹgbẹ́gbà kan bẹ tó kọ́mọ̀ dáadáa gaddafi gaddafi gaddafi gaddafi kọ́mọ̀ tó aláṣẹ kan ní jẹ́bẹ̀ ẹ́ kọ́dà ìgbà kan mẹ́gbẹ́ sàdáàmù kọ́mọ̀ sàdáàmù láwọn èèyàn sọ ìgbà kan mẹ́gbẹ́ sàdáàmù pé oṣù mubarak kọ́mọ̀ ìgbà mẹ́gbẹ́ fuad bá kọ́mọ̀ bẹ́lùkù fuad ní Egypt ní jẹ́ fuad lẹ́yìn gbogbo àwọn ẹlẹ́gbọ́ ẹgbẹ́ àwọn tó sàmọ́ àwọn ilé ọba náà wọ́n sọ fuad fuad fuad fuad fuad fuad àwọn kan mẹ́gbẹ́ tó pé ọba ní jẹ́ bẹ́ẹ̀ ó sì popular ṣùgbọ́n sí ìsọpáwò ní nǹkan kan mi

anabi isa alayhi salatu wasalam kó tó ká anabi isa anabi sallallahu alaihi wasallam fúnra ara iná nǹkan o àpọ́nlé tọ́lọ́n sí fáwọn anabi ọlọ́run ọba jù ní pé ó pè wọ́n ní abdullah níjọ́ tọ́lọ́n bá ti fẹ́ pa àwọn ẹrú rẹ̀ léjú àwọn anabi ọlọ́run níjọ́ tó fẹ́ tó ṣe fún wọn jù tó tóbi jù ní lẹ́bù yẹn abdullah abdul ló pè wọ́n inú orí tọ́lọ́run bá ti fẹ́ anabi sọ̀sọ́lá tí ò sì fẹ́ nìkankan òun ni tọ́lọ́run bá jí kó ṣe isra wal miraj níjọ́ tọ́lọ́run ó dì ìpọ́ọ̀tù òun ní subhanalladhi asọ́rọ̀ bí abdì mímọ̀ mímọ̀ ọlọ́wọ̀n bàbá tó mú ẹrú rẹ̀ dáadáa ní ní orú lẹ́bù tó ga ní kọ́nà rẹ̀ pé wà náà hù lamá kọ́mà abdullahi yad'u nígbàtí ẹrú ọlọ́wọ̀n bàbá tó jáde sọ́sọ́lá ti ń pè ọlọ́run káàdù yakununa alayhi libada àwọn àlìjànú tí wọ́n jẹ́ àlìjànú tí wọ́n abdullahi ọlọ́run fa sallallahu alaihi wasallam ìjọ tọ́lọ́run ọba tó fẹ́ fún ànábì Ìsá lé tó sì fẹ́ fọ Mọ́ríyàmù mọ́ ibo ló ti rọ́mọ̀ ẹ́ fa asharat ilayhi Mọ́ríyàmù tọ́ka sí pẹ́tọ̀ ẹbí ẹbí kọlu wọn ni kayfa nukallimu man kana fil madi sabiyya ẹ tó wà kékeré iná láwà àti mọ̀ bá sọ̀rọ̀ tọ ọmọ náà sọ pé ìní Abdullah ẹrú ọlọ́run ọba nìní ànábì Ìsá nù àtàní alkitab ọlọ́wọ́ bá fún mi tíra wàjálá ní nàbíyá ó ṣe mí lánàbí ọlọ́ wàjálá ní mubaraka ní àyínà makon ó ṣe mí ní alálùbáríkà lẹ́niwẹ̀ tí mo bá dé ẹniwẹ̀ tí mo bá dé orí mi máa ń tàn ká débẹ̀ orí mi máa ń kàn tó wà mí ìtumọ̀ mubaraka ẹni tó ṣe pé olóore orí yẹn wá jòkó tì bó ṣe wá jòkó tì kọ́ alùbáríkà orí ìdọ́wádé kọ́ ìmọ̀ wọn kàn wọ́n anábìyí sáńbọ́lọ́ ṣe ṣe hún nù wa awsani bi salati wa zakati ma dumtu hayya Ọlọ́run bá sì sàtọ́lẹ̀ fún mi ó enjoy mi pé kí n kírun kí n fi gbààwẹ̀ ó ti máa ti so Abdullah Ọlọ́run bá sọ níjọ́ tó bá ń fẹ́ sọ tọrọ ànábì nóhù náà kọ́ o ó ní ànábì nóhù dhurriyyata man hamalna ma'a Nuh innahu kana abdan shakura àwọn ọmọ táà gbé sínú ọkọ̀ ojú ìgbàlá ànábì nóhù ànábì nóhù ní abdan shakura ẹ̀rú Ọlọ́run ọba tó appreciate tó dúpẹ́ fọ́lọ́run so àpọ́nlé ni the best ó kọ téèyàn lè jẹ́ ọ̀nà Abdullah gbogbo náà láti ń jẹ́ bẹ́ ẹ̀ àwọn kan tó wá ń jẹ́ ló tọ́nà hmm? Abdullah làwọn náà bí lónìí abẹ́lọ́hùn gbogbo nǹkan tí ń pé téèyàn fi ní òbú bí yà sọlọ́hùn tọ́lọ́hùn bá fi ń fẹ́ràn yàn ọlọ́hùn bá kò ṣe fọmọ yìí gbogbo àwọn náà táwọn náà díyàwó fi pé tọ́lọ́hùn bó fi fẹ́ràn wa táwọn fi fẹ́ràn rẹ̀ ọlọ́hùn kò fún wa ó ṣe fáwa kó ṣe fáwọn òbí wa kó ṣe fún àwọn tí Abdullahi náà dé bá tọ́ ní kékuru Abdullahi ibn Umar radallahu anhuma òun la fẹ́ sọ̀rọ̀ rẹ̀ ó dàjẹ́ pé bàbá la fẹ́ sọ àwọn tán jẹ́ Abdullahi náà sàbí àníṣẹ́ sọ́là ń pọ̀ Abdullahi la ní ká chúùsì ká kàn fi sọ̀rọ̀ àwọn sàbí ànábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ àwọn sàbí ànábì sallallahu alaihi àwọn gangan náà ni àwọn táwa ń wò kọ́ṣe àwọn lọ́lọ́run lò láti pé kí ìsìláàmù dọ́dọ̀ wa àwọn náà sì ni wọ́n sì dúró ti ànábì sallallahu alaihi wasallam tó fi ṣe wípé tọ ìsìláàmù fi dọ́dọ̀ wa Abdullahi bin Mas'ud radallahu anhu tó bá fẹ́ ròyìn àwọn sàábí ànábì wọ́n láwọn sàábí ànábì yóò kánú àbárò hadhihi ummati quluba àwọn lọ́kàn wọn dájú ní umma kánú àbárò áàdì ilẹ̀ ọmọ olóba àwọn lọ́kàn wọn dájú àwọn sàájá nẹ́bí wá àmọ́kọ̀ ilma àwọn ni ma wọ́n jìnà lójìndòjù dẹ̀wọ̀n àkọ́lá ha takallufa àwọn ni wọn kì í sábà ní pretense wọn káwọn yẹn ma pretendi kí yẹn ma là nǹkan tí kò sí lára rẹ̀ kó fẹ́ sọ àwọn kóhun ní àwọn ló kéré sí lọ́dọ̀ ìtàn bá sì fẹ́ ṣe ń kọ́ wọn ò fẹ́ ìhẹ́ nìkan pé kó rí fáwọn ń ṣe torí ta ni ó máa kìí ṣẹjọ lọ́run lọ ọlọ́run sọ pé òun yọnu sí wọn ta ni wọ́n ta máa pìrìtẹ́ndì fún nǹkan mẹ́ta tọ́lọ́run fi ròyìn wọn yìí ẹ ó jẹ́ kọ́lọ̀ wọn pé kí ni tí mo àbárò adé ilẹ̀ ẹ bá lẹ́yìn bá jẹ́ bárò òun ni pé ẹ ń pè pé ó ní àníyàn tó dáa ó sì lérò ńgbà tó dáa hmm? ọkàn wọn dáa àníyàn wọn dáa èròǹgbà wọn dáa first thing tagbọ̀rọ̀ ọkọ̀ lọ́dọ̀ wọn nù in anything tá a bá ń ṣe kódà kó sí pé ńgbà tá a bá rí kí ní ẹ̀sìn tán kọ́ padà kódà kọ́ pé mistake ló padà já sí tó ipá àníyàn tá a fi ṣe káwọn yẹn má lè fọ́tẹ̀ pé ah, àmọ́ dáadáa ló fẹ́ ṣe ọkàn jẹ́ mistake dáadáa ọkàn ló ti bẹ̀rẹ̀ tọ̀ èèyàn wá lè láníyàn dáadáa àmọ́ kó má mọ̀ tí ó ṣe bẹ́ẹ̀ kọ́ láwọn sàábẹ́ ànábi wà àmọ́kọ̀ àìlmà kamalul ma'rifa ìmà téèyàn fi mọ̀ tí òun ó ṣe pẹ̀lú àníyàn dáadáa àwọn ni wọ́n ní jù alẹ́yìn tí ó ní ma ṣùgbọ́n tí ó láníyàn dáadáa alẹ́yìn tó láníyàn dáadáa kò ní ma méjèèjì ló fi sára wọn alẹ́ilmu wal amal then àwọn sàájà níbi nǹkan wà kọ́lá àtàkàlùfà àwọn wàhálà àwọn tó ṣe yí pé nǹkan rọrùn fún wọn wọ́n mọ̀ pẹ́ṣẹ́ ọlọ́run ọba rọrùn ẹ̀yìn bí ó ṣe rọrùn náà wọ́n sì ṣe ṣe kì í ṣe yí pé wọ́n lọ lè la kíní kan bọ̀rùn pé nígbà tó bá tó lé kó tó kọ̀rẹ́kù wọn èyí sì kọ́pì ẹlòmíì tí wọn ò bá ti nírú nature ni ẹni sábà ń kọ́pì lásán ẹ ọ̀là nàbì sallallahu alaihi wasallam àbí àtúnfi Abubakar àti Umar tí bọ̀pọ̀ ẹnì kẹfà adé kan wá fẹ́ kọ́pì ẹnìkan pé ibi ṣe ń ṣe ọ̀nkálukú ń ṣe tiẹ̀ náà ní tí ì bá ṣàtẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ fàkọ́là àtàkálúfà èyí ni ìrítàjọ ọkọ̀ wọlé ara nǹkan tí ń ṣẹlẹ̀ lónìí fáwọn tán gbìyànjú láti fẹ̀sìn tí nǹkan tó fi ń dàrú níwọ̀n bá ọ ni pé àwọn èèyàn ṣe takálùfù púpọ̀ kí là ń pè ní takálùfù takálùfù ni pé kí èèyàn gbé bọra rẹ̀ lọ́rùn nǹkan tí kìí ṣe nature ẹ̀ ó lè jẹ́ sílẹ̀ ilmi ó sì lè jẹ́ sílẹ̀ amal ìtẹ́yìn ò mọ̀ èèyàn níwọ̀n parẹ́

àwọn sàábí àmẹ́sọ̀sọ́ àwọn omi fọ́nà àwọn mọ̀ọ́mọ̀ nǹkan míì tí wọ́n sọ pé ah, èyí tí mo fi yàtọ̀ sí bàbá mi ẹgbọ́ òsìkòsì pé àwọn ọ̀dọ́gbà ah, náà bàbá mi ah, bá mi ní wọ́n mọ̀ níṣẹ́ ni nímọ̀ ni láníyàn dáadáa ni lágbára ni ní gbogbo ẹ̀ ni òun ni bọ̀tọ̀ ohun ti bẹ́ẹ̀ àbúlé àbúnà ọmọ bó ṣe súnmọ́ ọmọ tó pé gbọ́dọ̀ tó márùn náà ní wo ó jẹ́ kó yé wa kóhun àti Umaru yàtọ̀ ń bì kan àwọn yàtọ̀ lẹ́dà nígbò mi ó ní anybody tó bá rí Umaru Umaru jẹ́ ẹni tó funfun ní Lárúbáwá àmọ́ àbúlé àbúnà Umaru tiẹ̀ funfun òun ò funfun òun fẹ́ dàbí brown ó wá ní innama ja'atnal adamatu min akhwali bàbá mi ò nírú kọ́lọ̀ yìí ibi tí mo ti kọ́lọ̀ yìí ìdílé ìyá mi ni mo ti rí hmm? àwọn ìyá mi àwọn ìdílé ìyá wa ni wọ́n lélẹ̀ ọlọ́kanù tó ń fi yàtọ̀ sí ọmọ ìkejì òun ni pé bàbá tòun ó bá bọ́lọ́n bá ṣe dá ó máa ń níyàwó ṣùgbọ́n kò fẹ́ràn obìnrin kan kọ́lá pẹ̀lú tán sọ fún Umaru ni pé tán sọ pa Umaru ni pé Umaru gẹ̀ẹ́ súnmọ́ obìnrin àti tó pé wọ́n máa kò fẹ́ràn obìnrin pé wọ́n ní pé torí pé ṣáwá tí ìbá lórí ọmọ ọlọ́run ọba ò dá ọmọ àmọ́ bẹ́ẹ̀ kọ́ lábúlé abúlé máa ń ṣeré abúlé abúlé máa rọ̀dá láwọn anuhu inú nǹkan tí wọ́n ròyìn rẹ̀ fún ó ní wípé wọ́n ní ó ti yàlùkú wata fil ìbádá wọ́n fi ìjìmá ó lágbára gan níbi ìjọsìn àti ní ibóbìnrin lòpọ̀ òun fàyè ní wọ́n sọ pé tọ̀ sórí ọ̀rọ̀ eléyìí nísìnyí o ìnáma ìjà ànìlbọ́bọ̀ ó min àwálì pé kó ṣe pé nísìnyí àà ah, mú lágbára mú fẹ́ràn obìnrin kí ó bí obìnrin fún ìdílé ìyá mi nìyẹn ti yára pé bọ̀gá ó ah, ibi ni mo ti jọ ibi mo ti yàtọ̀ sí lágbájá náà kí ló ó ní pé nígbà mí ń bẹ̀ tẹ́ẹ̀rí pé ẹlẹ́rí sàádé kan kó ń fẹ́ yàwó mẹ́ta tí sàádé kan fẹ́ yàwó ẹyọ kan òun ò ní sọ pé òun fẹ́ jẹ oníyàwó ẹyọ kan sọ pé òun fẹ́ jẹ nítorí yàwó mẹ́ta gbọ́s ó mọ̀ pé àwọn yàtọ̀ mi kankan ẹ́ kìí sì báwọn ṣe sọ pé ah, níbi ọ̀rọ̀ wípé kí èèyàn fẹ́ràn súnmọ́bìnrin bàbá rẹ̀ fẹ́ ọ̀tọ́mọ̀ kóhun yàtọ̀ tó ní aspect yẹn kò ní ṣe takálùfù gbèsè ayé bàbá ẹ̀ ó ní bàbá àwọn lòun fẹ́ jọ ń bẹ́ nígbà tó pítọ̀ ní tí àwọn fẹ́kàn yàtọ̀ kò sì ní dúnra rẹ̀ lẹ́tọ̀ nǹkan tó ń tẹ́ láti ṣe pẹ̀lú bàbá àwọn fẹ́ so the first thing tẹ́ni tó bá fẹ́ sin lọ́wọ́n ọba gbádùn gbọ́dọ̀ ọkọ̀ yọ kó nu ọ̀rọ̀ rẹ̀ ní pé tí ìbá ṣe pọ́ lọ́wọ́n ọba bá fẹ̀ kan sọ nǹkan kàtìgóríkà pé báyìí lẹ́sìn gbọ́dọ̀ gbọ́dọ̀ ṣe káyọ tàkálùkù kó nu ọ̀rọ̀ wa. ẹ pé a fẹ́ kọ́pì ẹnìkan àbá fẹ́ là nǹkan kan bọ́ra ọlọ́run àbí bẹ́ẹ̀ nìkan ṣe ń ṣe náà ìwọ̀n náà fẹ́ ṣe ẹlòmíì bẹ́ẹ̀ pé bọ́lọ́wọ́n bá ṣe da ó le ẹlòmíì tọ́lọ́wọ́n bá da tó rọ kókó nǹkan tó wà ń bẹ̀ ni pé àti líle àti má rìjẹ́kì òdodo má sì tẹ òdodo mọ́lẹ̀ àmọ́ sọ wípé ló ó dìgbà tí èmi tọ́lọ̀ bá dání rọ̀ gbọ́dọ̀ lé kó tó correct takaluf ni torí ẹ̀ àwọn sàádà náà bí sí ma àwọn tán ma bílá àbọ́nà ọmọ àtọ́sí ma ọmọ wọn ní tẹbàlá àwọn méjì hmm? láyé ọ̀rọ̀fún bẹ̀rù fi ọmọ ọ̀rọ̀ wà láti ibnihi àtàyàkúlà àwòyẹ́fààlà bẹ́yàn bá rí Umar báyìí tó sì rábìlá ọmọ ò nímà pé èyàn dáadáa ni wọ́n dìgbà tó tó sọ̀rọ̀ àbí tó tó ṣe tàbí tí wọ́n kò ní ìkàtà gbé hàn tẹ́jì rò pé wọ́n yá ṣe Umar ní wọ́n tó bá ìdìbò wá rí wé onímà pé Umar nígbà tó fi sọ pé ah ẹni

máa gbẹ́sẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹni tí ò dì jẹun àbí máa sọ ohun ohun díẹ̀ díẹ̀ tẹ́lẹ̀ ah, kí ló dé tó wù yín wá rí báyìí ẹ́ òun náà ń pè ní tàmáwùtù òun ni wọ́n láwọn sábẹ́ ànẹ́bí ṣe débi pọ́kàn bẹ́ẹ̀ ní àwọn tàbí ènì ó ráwọn kan tá ń lọ àwọn yìí wọ́n wá rìn kẹ́lẹ́kẹ́lẹ́ tán bá tún sọ̀rọ̀ náà nípa àwọn ẹ̀gbọ́n gbọ́ngán wí òun náà làá náà bá aláwùjọ wa lẹ́tí pé bàbá àmọ́ mú wọ́n gbé máìkì fún pẹ̀fún bọ́ ní yes aláǹta bá débẹ̀ yẹn òun lẹ́tì rí pé ẹgbọ́ àti sọ débi pé nìsí pé ó gbọ́dọ̀ fọ́ jágbe ẹjọ́ adúgbẹ́ bọ́lọ́run wọ́n ni àwọn bàbá ní ẹjọ́ adúgbẹ́ bọ́lọ́run ẹgbọ́ ó fi kí kí ló tó wù tiẹ̀ alátàmọ́ wù tó táwọn iṣẹ́ nu oníkà tó wà ń bẹ ẹ sọ̀rọ̀ jákè á gẹ́gẹ́ bí n ta wa sọ yẹn àwọn bàbá ni sọ̀rọ̀ ẹgbẹ́ máìkì fún báyìí tó sọ so ara àwọn tàmáwùtù àwọn sàájà nẹ́bí ìṣe káwọn náà yọ kú òun náà lẹ́gbẹ́ dì sí náà nǹkan kọ́dà ìmáàmù nǹkan wọ́n tó gbé máìkì ẹgbẹ́ máìkì fún máàmù káfún ẹgbọ́n tí ń ké fún bá lónìí ẹni tó wà lẹ́yìn náà kó tún gbé tẹ́ẹ̀fì kí òun tẹ́ẹ̀ni gbọ́n ní ké ọ̀kan bẹ́ẹ̀ náà àwọn sàábí àwọn sàábí òmùsìfà òun wá ara àwọn kan àwọn náà wá wọ́n wá ń sọ̀rọ̀ òun gbọ́n tán yóná màáhùlá àwọn olàwọ̀ ìkọlù nùsáà kúrò àwọn tó ń sin lọ́nù wọ́n ti sin lọ́nù lọ́wọ́ wọn bí i nùsáà ó ní káànà Umar bin Khattab radiyallahu anhu Umar bin Khattab tó ju gbogbo wọn lọ ẹjẹ́ ìròyìn rẹ̀ fún yín idha takallama asma bó bá sọ̀rọ̀ àwọn yóò gbọ́njú wí wa ها إذا تكلم أسمع وإذا مشى أسرع بابا عليه يجرى إيه وإذا ضرب أوجع bọ́bá ní ìjà àti ìnàyàn yóò nà dé pẹ̀lú wọ́n fi lè tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ kò lè gbá pa oníjọsí ti pọ̀ jù oníkèèṣe bẹ́ẹ̀ onímọ̀rò sí wàm mẹ́tẹ̀ẹ̀ta ni ìdá takallama asma wa ìdá masha asra

Eh? so àkọ́kọ́ nù lábọ́ pàwọn sàbí àwọn wà kọ́lá ha takallufa wọ́n ṣe takallufu èyàn jẹ́ alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì gbogbo àwọn sàbí ànábì pátápátá nkẹyọ kánbẹ tó pa wọn papọ̀ anọ́sọ́ lẹ́jẹ̀ ní ilẹ̀ mùsùlùmí gbogbo mùsùlùmí pátápátá ni wọ́n fẹ́ dáadáa fún gbogbo mùsùlùmí pátápátá ni wọ́n fẹ́ dáadáa fún bọ́lá pàṣẹ dáwọn pé èyí tán bá ti mọ̀ pé èyí tí ó bá ti dáàjù tí ó dáàjù tí ó pé ìsìláàmù tọ́lọ́wọ́n bó lọ àwọn fún òun náà làwọn máa ń ṣe fún kálukú wa náà àtẹni tó le àtẹni tó rọ̀ káwa náà ní níṣọ́ pé èyí tí ó dáa fún mùsùlùmí tí ó dáa fún islam òun náà ni fún kálukú kó gbìyànjú ó ṣe níbi tó bá wà abdullahi ibn umar radiyallahu anhu àṣọ́rọ̀ ìlónìí ara àkàtà màmá ló sọ pé ẹgbọ́n tó wí ó ní inni la akhruju sometimes èmi máa jáde kó lè mi wà máa lè hajá in ní bùkátà nǹkan tó fi jáde yóò kàn jáde kò yí ala nas wa yusallimuna alayya yí pé jẹ́ ń jáde kí n sálámà sáwọn èèyàn sáwọn èèyàn bá ní káwọn sálámà sí mo jáde mo sálámà sáwọn èèyàn káwọn sálámà sí so ọ̀kan nù àwọn nìyẹn débi pé ńgbà tó dásìkò ti ti Abdullahi ibn Umar àwọn wàhálà kan tó ṣẹlẹ̀ nígbà wọn táwọn mùsùlùmí àwọn kan sambara àwọn já tó wí kọ́dà gan àwọn kan tó kọjá àlàmbẹ́ àwọn kan pa àwọn mùsùlùmí Ibn Umar tó bá ti wá dé torí pé òfin náà fi kóhun sáàmà sálámà everybody Ibn Umar wá jáde kánà Ibn Umar Ibn Umar yusallimu ala al-khashabiyya al-khashabiyya àwọn pẹ̀lú khashabiyya ó ní àwọn àwọn tán jẹ́bẹ̀ pọ̀ but ní kọ́ntẹ́sì wàhálà kan ṣẹlẹ̀ lásìkò àwọn lásìkò àwọn sàhábà àwọn kan fẹ́ bá Abdullah ibn Zubair jà ní but wọ́n wò ah gbọ́dọ̀ gbé ìdàwọ̀ Makkah wọ́n wá kọ́ọ̀tì ìdà wọ́n wá lọ lè wá ìdà onípákó onígi tó dà kò fi ní jẹ́ ìdà hashabu tó wọ́n ń pè ní kọ̀ṣàbíyà àmáwọn náà ń jà náà àwọn àfáàmì tó sọ nǹkan mélòó tó gẹ́gẹ́ ní kọ̀ṣàbíyà àtàwọn khawarij tọ̀náfin rìpọ́ọ̀tì àwọn kàṣàbíyà àwọn àná ti kọjá àlà àwọn kàwárí iná inú ọmọ ma ń sálámà sí wọn wà hún yẹ̀tẹ̀tì lóòrù wọ́n ma ń jà lọ́wọ́ gan wọ́n ti ń já assalamu alaikum assalamu alaikum kò bá gọ́ọ̀rẹ́ ìwọ́n jà pàkọ́l wọ́n wá sọ fún un pé yóò wá ní ẹgbẹ́ mi ò bẹ́ mi ṣe fẹ́ ṣe nǹkan tèmi ní man qala hayya ala salah anybody tó bá gbọ́dọ̀ káwá kírun àjẹ́bùtù hùmàdà ló ń tó dà nìran ومن قال حي على الفلاح ان بتاغتو ايوا جيري اجبت ما دالون ومن قال حي على قتل اخيك المسلم اما تباني اويا واقوم يا ري مسلمي واخذ ماله واغبو ري قلت لا mi ò ṣe yín ìtumọ̀ rẹ̀ ni pé a máa bá wọn mùsùlùmí ṣe níbi nǹkan tán bá get right a máa ṣe nà sí àfún omi tán bá get wrong a sì máa jìnà sí ká má kò sábòrò tá bá kú sí àmọ́ fẹ́ tá a ní sí wọn kò ní jẹ́ ká pa wọn sí ó di méjì táàmà ma ibn Umar radiyallahu anhu bẹ̀ẹ̀ni ibn Umar radiyallahu anhu gẹ́gẹ́ bá yìí sọ pé ẹgbẹ́ ọ̀rọ̀ tààkà pé abúlábùn sọ pé àwọn sàábì ànábì àmọ́kọ̀ ilma àwọn nìmọ̀ wọ́n jíndòjù yàtọ̀ fún pé wọ́n ní mẹ́ẹ̀sìn wọ́n tún mọ́ tí ìmá fẹ́ achieve kí la fẹ́ fi ma achieve wọn ma àgbẹ́sì yẹn lè ma nǹkan kó má lò àwọn ma wọ́n lè ma wọ́n tún ma nǹkan tí ìmọ̀ fẹ́ achieve wọ́n kọ lẹ́tà ẹnìkan kọ lẹ́tà sí ibùdó wọn ma nígbà tán kọ lẹ́tà sí ọ wá sọ fún ẹnìyẹn sọ fún mi mọ́ bí lẹ́tà rẹ̀ pé uktub ilayya bil ilmi kullihi gbogbo nǹkan tí màá kó jọ ìmọ̀

bó bá lè ṣe o mẹ́ṣọ̀ kó ṣe kí ló ṣe àǹtálkọ̀lọ́ha ó pàdé ọlọ́run ọba kọ̀fífọ̀ záhàrí ní dìmá ìnà pé ẹ̀yìn rẹ̀ ó fúyẹ́ kò gbẹ́jẹ́ àwọn èèyàn that is ó wà ìfọ́fù pa ẹnìkan kárí ó pé jọ bá ń tó ẹrù táàmà tó talẹ̀ sọ́dọ̀ ọlọ́run ìwò lẹ́rù kẹ́yìn rẹ̀ fúyẹ́ ń bí ẹ̀jẹ̀ àwọn mùsùlùmí ò mọ́pàá mùsùlùmí kankan one kọ̀mísọ̀lù bọ́tni min àmúwálìhìn kínú rẹ̀ kó pa kébí pa tó ń bí pé kó jẹ dúkìá mùsùlùmí ó di méjì káfàn lìsá na ka ana àrọ́bì ìwọ wọn láàbí àwọn mùsùlùmí kó ahọ́n rẹ̀ bí ó tó bà wọn ló kọjẹ́ tó bú wọn tó sọ tí ò dá sí wọn láàzìmọ́ ilẹ̀ amri jama àti him tẹ́fẹ́ di pọ́pọ̀lọpọ̀ mùsùlùmí tó wà lórí òdúdú bá wà náà nìwọ̀n náà wà tó fẹ́ ká túká wà lórí dáadáa fáfà àṣẹbẹ́ ọ̀sàlá sọ gbogbo ìmọ̀nú gbogbo ìmọ̀nú tó bó bá fi lè ṣe pé tọ̀jẹ́ kẹ́yìn rẹ fúyẹ́ wọ́n wá ẹnìkankan jẹ́ ló kọ ní àbílọ́mọlúàbí dẹ́níjọ́ tí nǹkan bá fẹ́ dàrú pé tó gbogbo mùsùlùmí ó bá fi tó papọ̀ wọ́n fi wà papọ̀ bó bá fi lè rí yìí àchief fafal ṣebẹ́ ma parí sí ẹ̀yin ó ma rí níbi ma àwọn ma kí ni nǹkan tí Ụka nínú ọrọ̀ wọn àwọn wá fẹ́ràn ọlọ́run ọba débi pé kọ́dà tí wọ́n bá ti mà wọn ò ní sọ ọ́ tí wọ́n bá ti mà wọn ò ní sọ á ah, mi ò mọ̀ náà ni wọ́n bí mímọ̀ márùn-ún pa àdìrí mi ò ọ ah. sọ fẹ́ nìyẹn pé ó lè yẹ pé mo ní mi ò mọ̀ an taj'alu zuhurana lakum juzuran fi jusuran fi jahannam an taqulu anbahana bi hadha ibn umar so ẹ̀yin fẹ́ pé gbogbo tẹ́ bá ti bi wa na nǹkan ma down ẹ fẹ́ sẹ́yìn ti wa di bridge eh ẹ fẹ́ sẹ́yìn ti wa di bridge tegun te wo jahannam eh be that is nǹkan tá fẹ́ sọ fún yín ko wrong ìwọ be lọ jahannam èmi náà èmi ń gbẹ̀yìn tèmi kalẹ̀ tí wọ́n sẹ́yìn tèmi ṣe bíríjì wọnú náà ẹ́ tó dà kó fi lọ sọ fọ́lọ́n pé tọ́ àmbá ànábì ha dábì ọmọ ìmọ̀ lọ lè ṣe náà tó tó rẹ̀ ní mísọ láàdìrí fún ọ tó tó bá wọná kó dáná wọ mọ́tún jẹ́ kẹ́yìn tèmi ló débi wípé ara nǹkan tán Abdullahi ibn Umar mà ní pé anything tó bá fi ní tó bá fi lè jọ́ lójú báyìí tí nǹkan yẹn wù báyìí yéṣù lóhun fílẹ̀ fọlọ́ tí nǹkan bá fi lè wù báyìí pé ah kìíní ìdá yóò fílẹ̀ fọlọ́ torí pé ááyà tí ń kú tí ń sàlàyé òun ni ááyà lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun ẹ̀ ní tí àtẹ́ǹdì ẹ̀ tí ní tí àtẹ́ǹdì dáadáa tọ́lọ́wọ́ bá fẹ́ kẹ́ àtẹ́ǹdì títí tẹ́ẹ̀fì náà kanú nǹkan tẹ́ẹ̀fẹ́ débi ipá àwọn ti wá mọ̀ àwọn ti mọ̀ pé ń jọ́ tí nǹkan bá ti wù báyìí tó bá ti mú lọ́kàn bá kìíní ah, ìdá the next one ọdá ọjọ́ tọ́lọ́ èmi ọmọ rẹ̀ wá láwọn ẹ̀rú tó pọ̀ àwọn èèyàn ti wá mọ̀ mọ̀ ẹ máa gbọ́n tán rìpọ́tù ń parẹ̀ náàfẹ́ ń sọ pé èmi ọmọ rẹ̀ kí nǹkan bá ti wù nú dúkìá rẹ̀ tó bá wù aṣọ pé ah, aṣọ yóò dá lórí ìṣọ́lá kan bó bá wo ràǹkómi kan eléyìí dá yóò sì sọ́dákọ́ ó wá di pé ó wá kan ibùn àbí ọmọ ogun ràǹkómi ràǹkómi tó wá gùn yìí nìsín ràǹkómi yìí sáré dáadáa ó wá láìkì sáré ó wá sọ ó wá sọ fún násì pé mo fílẹ̀ fọlọ́ nítorí pé wọ́n ti wá pé anything tó bá ti fẹ́ràn anything tó bá ti wù ú òun fílẹ̀ fọ́lọ̀ àwọn ẹrú tí Ibn Umar wá ní ẹ máa wọ́n tán máa ṣe faja'alu yushammiruna thiyaba àwọn ẹrú ẹ̀ náà wá ń fa ṣòkòtò sókè ní sùsák kí ó gbọ́nà fílẹ̀ òpá ah, máa ṣá Allah eléyìn sílọ̀ ìtumọ̀ pé ní ẹ̀sìn gá ọ̀dọ̀mọlúwàbí yushammiruna thiyabahum wọ́n wá fa ṣòkòtò wọn sókè kó fi lè jọpá ilé ìṣẹ́sìn wayel zamon asọ́fàl awal wọ́n mọ̀ átò sáfúwájú bá ti lé ọbọ̀ sáfúwájú ẹ́ kí mọ́ sọ pé masha Allah masha ah, Allah ilé ìsìn lọ bó bá ti rí wọn àbáhùn àjábà bí i tó pé ah, masha Allah ẹrú ní ìsìn lábáyì fa àtakọ̀ yóò sẹ́ ti wọn fírí wọ́n wá sọ pé ah, yá Abba Abdurrahman ìwà abúlábùnumar ináhùn ya ináhùn wàláhì ya dáhùnà wọ́n tọ́ ni ah, àwọn eléyìnwó ó ní èèkà máa sàmì man kàdá àná bí láà in kàdá àná ẹni tó bá fọ́lọ́wọ́ bá tàn wá agbákanjẹ́ ẹni tó bá fọ́lọ́wọ́ bá tàn wá àwọn agbá man kàdá àná bí mùsùlùmí ṣe máa ń rí nípínlẹ̀ nù káwùjọ tó bàjẹ́ kò wá sí bó ṣe nǹkan òjò bàjẹ́ tọ́kọ̀ ènìyàn gbọ́dọ̀ ṣe débi pé ó pọ́kù lára rẹ̀ ẹgbọ́ ìtí ọmọ mùmìnì mọ́nu almomin gẹ́rùn kẹrì mùmìnì lẹ́jọ́ sọ pé ah, láwájọ́ òtẹ́ wá kò ká bọ̀ tó mọ̀ lọ́gbà sílẹ̀ fún ọni ẹ́ man khada'ana billah in khada'ana ẹ̀bọ́ bá tàn sọ Ibn Umar radiyallahu anhu àwọn dáa púpọ̀ kìí ṣe báwà ṣe fẹ́ máa mú sọ ìgbé yìí tó bá kà ti bá wá ti bá gbèsè ayé tiwa nìmọ́ lọ láàmú inú gbèsè ayé àwọn sàábí ànábì sallallahu alaihi wasallam ẹ̀ tó dàtẹ̀ yìí dájú lè máa ráwọn èèyàn ti tí wọ́n máa ń sọ pé ah lágbájá yìí o nínú àwọn nǹkan tí ọlọ́run ọba tó ṣe fún èèyàn pé à ah, ẹntọ́lọ́run ọba kẹ́ ibn Umar bẹ̀rẹ̀ náà táwọn sàábí wọn sọpá ah, lágbájá àti lágbájá bó bá ṣe pápá lọ pẹ́ nìkan bẹ̀rẹ̀ tó wà lìjọ́nà ọ̀rẹ́ jí òun la bá ní àmọ́ tóun ti bẹ́ẹ̀ mẹ́ṣẹ́ ma minna ahadun kò sẹ́ni kankan nù wa yufattash títà bá ní ka gbádì rẹ̀ wò ká tú délẹ̀ illa futisha anja ifatin aw munaqala àbíjọ́ta bá tú tánkọ̀ wọ́n á bá já ifá àbíká bá munaqala yẹ́nkùn já ifá já ifá ni any wound any ọgbẹ́ injury tẹ́yàn bá ní débi pé ó wá kan ìsàlẹ̀ organ ó wọnú organ tí injury yẹn bá pé ní ìsìn báyìí gbọ́wọ́ yẹn ti wà báyìí káwá góyàn ní nǹkan débi pé ó kò níbi skin ó débi ó kò ń bi fàtì ó débi flẹ́ṣì ó wá wọnú irú injury yẹn wọ́n pè ní já ifà mọ̀nákọ́là ni ẹni injury tó pé yóò yẹ egun kúrò láyé rẹ̀ òfẹ́fà pé mọ́mí na ahàdùn kò sẹ́nì kankan nù wa tó ṣe yí pé yufatash tàbáníká wájẹ̀ ò ilà fútíṣà àǹjà ifatin amùnakọ̀lá yóò lálẹ́bù ńláńlá ni ìtumọ̀ tí wí ilà umaru wabnahu àfi umaru àtọmọ rẹ̀ àfi umaru àtọmọ rẹ̀ ẹgbẹ́ni táwọn ilé yìí fún ṣẹ́wọ̀n àmọ́ kẹ́ mọ́ wá ọbọ́lọ̀ ọba ti wá kí àwọn táwọn wá ní ìtẹríba ọlọ́n kí àwọn débi pé àwọn ní ìtẹríba Ibn Omar wọ́n fẹ́ ẹnìkan fẹ́ kì ó fẹ́ kì ó fẹ́ kì ẹni wá sọ fún un ẹni ẹ sọ fún pé ah, Ibn Umar o pé èèyàn dáadáa ní ọ ya khayran nas wa ibna khayrin nas hmm? pé ìwọ èèyàn dáadáa ní ọ pé ẹni tó lóore jù náà àwọn èèyàn ẹgbọ́n tó wí ẹni ẹ sọ fún pé ya khayran nas tàbàrà kó ẹnìkẹ̀kọ̀sẹ́nìkan tó wà dì wá nù àfi kí wọ́n pé tí wọ́n ní bá nǹkan tó wúwo àfi ó mọ́rọ̀ àtọmọ rẹ̀ àmọ́ ìjọ tán bá sọ kà lójú ẹmọgbọ́n tó rù ẹnìkan wá sọ pé náà máa pé ya khayra náà ìwọ ló lóore jù náà àwọn èèyàn àbí ìwọ ni ibn ma ana bi khayri náà èmi kọ́ mo lóore èmi kọ́ lọ mẹ́n tó lóore jù walakinni abdun min ibadillah ẹrú kanú ẹrú ọlọ́run ọba ni mi arjú lọ́ha mọ́ran kan ọlọ́run ọba kó kẹ́mi wà khafuhu mọ́ sí ń parí ọlọ́run ọba ọlọ́run fi yàjẹ́ ní ní pé ìyẹ́lẹ̀ Allahi eh? <laughs> lan tazalu bi rajuli àtà ìhùlìkú ẹ̀ ní tí ìyàn alẹ́ tí tẹ́ fi parun kí ni tí wọ́n ń sọ ẹgbọ́n tó wí níjọ́ tán sọ fún pé tán sọ fún pé la yazalu an-nasu bi khairin àwọn èèyàn ó máa bẹ pẹ̀lú oore ma bẹ pẹ̀lú ah! orí làwọn èèyàn wa inni la asibuka iraqiyan ara iraqi ni abi ara iraqi ni man yan layin boro wa ma yudrik èmi tó yin tó báyìí ni sikilo fẹ́ fi ho ala ma yaghliqu alayhi ibnu ummika baba ọmọ ìyá rẹ̀ tó yin nisin tó mọ nǹkan tí ń ṣe tó bá tilẹ̀kùn rẹ̀ tán ah oni wa hal tadri ma yagliqu alayhi ibn akhika babahu tó man tó ma ya rẹ̀ ṣe bá ti lẹ̀ kun rẹ̀ tán ó pàtàkì púpọ̀ ẹ ge ba sọ fan na gba nja tó man na fẹ́ ṣe ko tán ko ṣe rí nǹkan tá bá ńṣe ngba tẹ́ni kan bá ṣe nbe ohun ló define wa bá ṣe pé bẹ́ẹ̀ àmọ́ tí wọ́n bá sọ fún wa bá ṣe jòkó àwọn obìnrin náà ní lọ́wọ́ ò lọ́kùn náà wọ́n bá sọ fún ìyàn pé lágbájá dákun ìkíyàwó rẹ̀ tó bá mọ̀ ń pa rẹ̀ la fi mọ̀ hmm? wara CCTV camera ká gbé e sílé oǹkálukú òun la fẹ́ fi mọ̀ bóò ló ṣe rí hmm? ṣẹ́wọ̀n ìgbénìsì kò sẹ́nì kankan tí ó wà comfortable bá ṣe dá ikọ́ la ṣe dá nílé include ẹni tí ń sọ̀rọ̀ náà àmọ́ kí ló yẹ ká gbìyànjú sí ká wa nílé yẹn ni nǹkan tó gbọ́dọ̀ define wa ideal ni ideal òun lẹ́mọ̀ fi máa rí láwùjọ wa níjọ́ tá a bá ti kọ obìnrin kalẹ̀ àìfẹ́ kọ́ wá fẹ́ àìfẹ́ kẹ́ni tó mọ̀ wá fẹ́ tó ń fa wàhálà olóòfẹ́ mọ́ ni yóò dà kò fẹ́ wò pé ó gba àwọn ọmọ bú yìí yóò ti máa sọ fún pé sọ gbogbo kàlámà tí máa ń ṣe yẹn kò fẹ́ kẹ́ni kankan tó ń fi ṣẹjà yá gbìyànjú ẹ gẹ́gẹ́ bí wọ́n náà sọ bí ẹ̀ pé fi anfusikum wa fi ma ghaba anin nasi ọba nípa ara yín àti nǹkan tó pamọ́ fáwọn èèyàn so ìyẹn náà wà ń bẹ̀ tòǹkà pọ̀ ta lè pa níparí a máa ti gbàrà láti púpọ̀ o ni wípé Ibn Umar radiyallahu kan ó ń lọ ọ rí ẹnìkan tó ń jẹ lárúbáwá oko àwọn lárúbáwá báwọn bá járó oko arụ oko náà ṣe rí lọ́dọ̀ náà nísìn pé nǹkan dàrú oko òwe máa ń ṣe nǹkan ńláńlá fún torí owó lọ́dọ̀ rẹ̀ nǹkan kékeré ó ti jọ lójú níjọ́ òun ní okò tàbí àwọn oko jù sí máa àtàrà oko àtàrà alẹ́ kan so Ibn Umar wá rí ẹnìkan tó ń jẹ lágbáwó oko ó dẹ̀ wà lórí nǹkan gun rẹ̀ Ibn wá lórí nǹkan gun gbé yẹn kógùn Ibn wà sọ méjì Ibn mú náà wá sọ lárúbáwọ̀ oko yìí lórí ah àwọn èèyàn ni ah ó ti pọ̀ ju ó ti pọ̀ léjú ara oko iná òun yẹn gbọ́n náà bìlì yàsíìrì tí ìbá ṣe díẹ̀ fún ọdún tó wọn ó ti pọ̀ léjú lóyàwó ọwá ni ẹ̀ èyí sọ ah, ara oko lòun fi pọ̀ lé òun sẹ́mẹ́nì yìí láwọn ò òun sì gbọ́ tánàbí sallallahu alaihi wasallam sọ pé inna min abarri lè bẹ̀rẹ̀ èyàn ṣe dáadáa tó dáadì dáadáa tẹ́ lè ṣe jù tí ó gbà ládájú o ni àyẹ́sẹ̀lá rọ́jùlú ahlawudi abiyi kọ́mọ nìyàn ṣe dáadáa sí àwọn tí wọ́n jẹ́ fámílì àwọn ọ̀rẹ́ bàbá ẹ̀ lẹ́yìn bàbá bàbá ìbá ti lọ tán pé bó ṣe báwọn nísìnyí ọlọ́run tó máa kọ́ ládá fúru tí bàbá rẹ̀ máa ń ṣe báwọn eléyìí pún continue. ẹgbọ́n tàbí sí wé o kó ṣe dáadáa sí àwọn tán jẹ́ fámílì àwọn tó jẹ́ olùfẹ́ bàbá ẹ̀ kéèsì àwọn fámílì bàbá ẹ̀ o pe bàbá èèyàn lọ́rẹ̀ẹ́ ìyá èèyàn lọ́rẹ̀ẹ́ ó láwọn èèyàn tí ma ń ṣe dáadáa tó láwọn èèyàn tán jọ ń ṣe ká ti wá kú kéèyàn wá gba á ah, tí bàbá mi ṣe sí wọ́n náà wá wọ́n tó tún jẹ́ fámílì àwọn wọ̀nyẹn kéde àwọn ọ̀rẹ́ta kí wọ́n náà wá pán wọn lé kó wá ṣe dáadáa sí wọn bẹ́ẹ̀ ṣe ń ṣe é pé òun lànà ìjọ kìrán káfí àbárò ìbẹ̀rẹ̀ dáadáa tó dáàjù tó bá ṣe pé lóòtọ́ gbà kí nínú làwọn náà bá ń lò láàrin wa kí ní ó ṣẹ́kù táà ní kìí ṣe nǹkan yọ abẹ́ ọlọ́run ọba ọmọ wa tá a bí tá ń ṣe àfikọ́ rẹ̀ lónìí ọlọ́run kò sí lọ́mọ lálùbọ́rẹ́kà bá ti dákọ̀ àwọn sàájá nẹ́bí ìjọ tàbí iná nǹkan òkọ́lọ̀hun ládátà náà bá rí mẹ́ àtórí tó wà mẹ́ kó fi bá gbogbo wa lò kó fi bá àwọn fámílì ìran lò kó fi bá àtìyàwó àti ìyá ọmọ àti bàbá ọmọ àti fámílì Anas bin Malik radiyallahu anhu ó lẹ́nì kan wá sọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam ó sọ fún anábì pé anábì níjọ́ wo níjọ́ alkiyama anábì ni a mọ́dá àdátàláha kí ló pèsè fún òṣèjọ́ alkiyama kí ló jẹ́ ṣe òsì prepare fún ó ní ọmọ ògbé ní akájú kó nǹkan sára ọlọ́ àtòjíṣẹ́ rẹ lọ ọmọ kó nǹkan ọlọ́ àtòjíṣẹ́ rẹ anábì ni a pé ìdóṣe almaru ma man ahabba ọmọ ni ó mọ̀ wà pẹ̀lú ẹni tó bá fẹ́ràn

so bá náà bá ti náà sàábí ànẹ́bì sallallahu alaihi wasallam ń bẹ lọ́ọba kọ́lọ́ọba kó kàwá mọ́ wọn bàbá albarka orí ọlọ́ọba kọ́lọ́ọba kó ṣe lórí Abdullah àtàwọn èyí tó náà bá Abdulrahman uh, Aisha ní Ubaida ní Muhammad ní àti bàbá wọn náà àti ìyá wọn náà àtàwọn ọmọ tiwa náà àtàwọn ìyàwó tiwa náà kọ́lọ́ọba kójú kórè kó kárí gbogbo wa àgbègbè family rabbana hablana min azwajina wa dhurriyyatina qurrata ayun waj'alna lil muttaqina imama tó wọ́n sọ fún mi pé lẹ́yìn bàtà abdullah tán kúníyà ta fún ni abu abdulrahman òun náà ló lọ pẹ̀lú kúníyà abdullahi ibn umar ta sọ lónìí dẹ àwọn ọkọ̀ tó wá tẹ̀lé ni adékọ́lá ọlákúnlé oyèkúnlé oríọlá tọ̀ ibn habib tẹ́lẹ̀ bá dí gbogbo ẹni tẹ̀pẹ́ ọlá ọlá ọlá náà ni ọlá ọlá ọlá wẹ́ẹ̀tì ní jẹ́ ọlá kò sí ìrànkan tó bá dì mẹ́ yorùbá náà gẹ́ẹ̀tì lẹ́yìn ráì gẹ́gẹ́ mo ṣe sọ wípé kùránì sọ fún wa pé almalu walbanun zinatul hayati dunya àtowó dúkìá àtọmọ méjì lọ́nà papọ̀ ni ẹ̀yọ́ ìfẹ́ torí pé kò sówó mọ́ní ìsìlámù yẹn fi ń yọ ọmọ kúrò níbi ọ̀rọ̀ owó tẹ́lẹ̀ dáyẹ̀ wọ́n sọ ní pítọ̀ ọlọ́mọba kó fún mi lówó kó fún mi lọ́mọ tó pọ̀ nígbà tó ti pé owó òsìmọ́ ń yọ ọmọ kúrò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ déèyàn bá dé mọ́sálásí gbọ́dọ̀ máa fẹ́ sàdúrà tán tẹ́lẹ̀ tó bá sàdúrà tó sàdúrà tó wò yẹn tó wò yẹn yẹn tọ́ ọlọ́run gbogbo ní mọ́wàá gbé sí mọ́sálásì kó dowó kó dọmọ kó wá bá mi lé ń yọ ọmọ kúrò nísìnyí ẹ owó nìkan ní ń wí tó abẹ ọlọ́run ọba gbogbo ó kọ́ tá a fọmọ yìí kọ́ lọ́n jẹ́ pé ọba lò kó wá ṣe ṣe lọ́mọ tó ṣe pé yóò fún ayun waj'alna lil muttaqina ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته ó ní ìbéèrè kan sí ìjọba lórí ọ̀rọ̀ rẹ̀. Alisa. Okay. Ah, alhamdulillah salatu wassalamu ala rasulillah eh <coughs> gẹ́gẹ́ bí gbogbo àti ṣema ṣe wọ́n wárí kọ́dẹ̀ ẹ̀rì pé tí a bá ń lo kírẹ́dìtì wa bọ́ bá tán bẹ́ẹ̀ wọ́n ní ká bọ́rò àlebọ́rò so ń tí a mọ́ ń gbọ́ táwọn àfáà tó máa ń sọ òní pé mọ́sálà yìí pé ṣe irú kírẹ́dìtì yẹn ṣe tá bá ya ṣe rìbá náà lágbà because nígbà tá bá ya wọ́n ra àwọn fún wa ní kírẹ́dìtì 100 ẹ̀ wọ́n fa 90 wọ́n lè ní káfí 100 pé ṣe kìí ṣe rìbá wallahu alam àwọn àfáà pín lórí ẹ̀ àwọn wallahu alam èyí tó hàn bẹ́ẹ̀ kìí ṣe rìbá kìí ṣe rìbá bí mo ṣe wáyé mi ò ṣe rí o pé ṣé pẹ̀lú ẹ̀rí tó hàn sí ni ó tọ́ kí ló tí mo fi ló tọ́ ó ní wípé táà bá ń sọ̀rọ̀ rìbá ibi táà ti máa ń sọ ni ẹni tó fúnyàn ní owó iye kan fúnyàn ní 10 naira ó wá fẹ́ gbà ju èyí tó jù bẹ́ẹ̀ lọ ó fẹ́ 10 naira olóòfẹ́ gbà 15 naira tó yáyàn ìbánu tẹ bá ti fi fíyàn lówó báyìí tẹ ya ẹ̀ lè gbàjú ibẹ̀ rẹ̀ tẹ bá gbàjú ibẹ̀ rẹ̀ bá lọ ṣe ṣùgbọ́n tí ó máwọn èèyàn fẹ́ máa gbé irú situation yìí náà lẹ́yìn òun máa ni pé wọ́ọ̀dù bọ́rò tó jáde ń bẹ but question ni pé níjọ́ tí àwọn tí wọ́n jẹ́ sáré provider bá fún ọ ní credit sówó ni wọ́n fún ọ ní owó kọ́ ìtàn fowó rà ni wọ́n fún ọ ẹni tàbí àti transaction méjì ni a ní àfàmánú a ní almusman fámọ́nù ni owó tààsán musman ní tàfówúra nínú méjèèjì tàbá pé kírẹ́dìtì àti ìwọ́lẹ́tì èwo ni ṣe kírẹ́dìtì ló jẹ́ fámọ́nù ìwọ́lọ́fẹ́ sanwẹ́ pródọ́tì ní tó ra yín àmọ́ tẹ́lú wọ́dù bọ́rọ̀ àwọn ẹ̀ta àgbà kírẹ́dìtì owó lọ nǹkan kìí sọ owó òun là ń fowó ra sọ̀tọ́ báyẹ̀ tí kì bá ti wá ṣe owó báyìí ò lè lọ bákanáà ẹ́ kẹ́yàn sọ ní ti gbá but 90 ló fún mi náà ó ní kí 100 ó tà nǹkan fún ọ ni kò fún ọ lówó tọ̀ ìyẹ́ dẹ̀ sọ fẹ́ tó bá tà nǹkan fún ẹ̀ pé value ẹ̀ ìyẹ́ lè sọ tí èèyàn bá tà fún ọ lé tó bá olóyún kó fa kí lọ gbàgbọ́ value ẹ̀ nínú that value tó níyẹn nominal ni ó ní dábàá bí irú ẹni tó sọ bá ń fò kè ṣé wọn náà gbọ́dọ̀ ṣé èyàn lè ra coca-cola tí wọ́n kọ 50 naira sí kán sì tà fún 150 àbẹ́yàn lè ra wọ́n ti kọ price rẹ̀ 50 orí ẹ̀sọ́ pé fifty? ní ṣẹ́rì bá ní kí ṣẹ́rì bá nìkan ṣe é fowó ló fún ẹ commodity ni so tóun náà fún ẹ commodity ló fún ẹ tó ní kó sanwó ẹ so ẹ̀hẹ́ so value tí wọ́n wá pé but ninety. lókè value yẹn value tó wọ́n accrue sí ni kìí sówó ẹ but wọ́n borrow láwọn èèyàn fi wò ó pé ah, ó borrow owó kọ́ ló borrow ẹ̀ ó fún ó tà nǹkan fún ẹ tó ní kó sanwó létà ó wá ní mọ̀ sí tà fún èyí báyìí ló ń fẹ́ tà fún ẹ káwàá ẹwà ní ah, but wọ́n bọ́rọ̀ wá ń kwántọ̀ kò ní túnmà kí reality ń tẹ́ ṣe gangan láti george kìí ṣe wọ́dù tẹ́ lò ìwọ́n pé wọ́dù tẹ́ bá ló bá ní àwọn transaction kan bẹ́ẹ̀ tó ní correct kí láàmọ́ ṣe mi ṣẹ̀ríà tí èèyàn bá lo wọ́dù kan tó pé wọ́dù yóò bá depict reality ẹ̀ ní consider bẹ́ẹ̀ bá lo wọ́dù kan tó pé ìsọ̀tọ̀ reality wí nǹkan mi à ní consider náà àwọn ẹjẹ́ ká wò dáadáa àwọn tí wọ́n gbé rìbá bank kalẹ̀ in tí wọ́n ń pè owó tàà bá fi sí báǹkì ní deposit eh deposit wọ́n pè but àwọn olóò pẹ̀lú kan tó pè é because àwọn olóò pẹ̀lú kan tó yẹ kí a lè gbèlé yes now ìtànkà kẹ́lùmọ̀ deposit gómìnà wà díà pé nǹkan tí mo deposit fún yàn pressure ni pé tó wáyé pé deposit bá nínú ṣẹ̀ríà ẹni tẹ́ bá deposit nǹkan fún tó ó bá sọnù èèyàn nígbà mi yes tí wọ́n bá ní alágbára kùnbà ń kíìpù kìíní torí pé lámàá náà mo fi ní kó kíìpẹ̀ tó rẹ̀ pípẹ̀ báyìí tó wọ́n ló bá ṣe negligence àbòsìn nǹkan mi tó bá sọnù ìlẹ́tọ̀ ọ̀rá gbàmí kò sí dọ̀mánù ṣé bẹ́ẹ̀ náà làá ṣe ń tìtò wa tá a kó sí báǹkì ẹ́ máa bá ní ẹgbẹ́ báǹkì kò láti ní sí kíákíá ọgbẹ́ ẹwà ẹwà NDIC NDIC owó mi ti fẹ́ lọ àwọn pè ń dẹ́pọ́sì ṣùgbọ́n táwọn mọ̀ ní pé Eh? yíyá why because a sọ pé anytime tàbá ti ní ìdò owó wa kan fún wa fún ẹ̀ eh? so àwọ́ òlọ pẹ̀lú ọkọ̀ tí wọ́n pè in tó jẹ́ gangan làwá fi bá lò bẹ́ẹ̀ náà ìtàn náà bá pẹ̀lẹ́ náà ní bọ́rọ̀ ọ̀hún bọ́rọ̀ kankan ló wọ́n lò bẹ́ẹ̀ ni ṣùgbọ́n in reality wọ́n tà nǹkan fún ẹni wọ́n ní kò sanwó létà kìí sowó ni wọ́n fẹ́ hmm? ibi tẹ́sì mọ̀ pé kìí ni wọ́n fún ẹni kí ní tán fún ọ nísìkò síra kankan lọ́jà nǹkan tí wo lò ní ó rò pé tí wo fowó rà tó bá ti wá rí bẹ́ẹ̀ nǹkan o eye tí ó bá jẹ fún ọ bá sọ fún ẹ òun kọ́ ló mọ̀ bí surprise ẹ̀ pé ah, ó sọ change ẹ̀ pé rìbá kọ́ èmi lè gbé ráìsì kọ́ọ̀pù kan báyìí kalẹ̀ báyìí kí n sì gbé ráìsì pẹ́rẹ́gì kan kalẹ̀ kí n dẹ̀ sọ pé kọ́ọ̀pù kan yóò 1000 mo fẹ́ ta kẹ́nìkan sọ pé tọ̀ sórí tẹ́lẹ̀ gíìsì 1000 náà fẹ́ tàbí wọ́n ní abọ́t ah, ó ti wá yàtọ̀ o lè mara o àwọn ìbá kọ́ wọ́n fẹ́ commodity bá ti gbé fún ẹ kò ní fixed price price yàtọ̀ sí value in tá ń price òun ni iye tí wọ́ kí pé o lágbára àti ra nǹkan yìí tó lè ní òfin wà fix tọ́kọ́ bá wà fix ni rìbálẹ̀ ẹ̀ kó jẹ́ ká sọ wípé nísìn èèyàn tẹ́yàn meye tá ń ta ẹyin lọ́jà ẹnìkan wá gbé wá sádùúgbò rẹ̀ òun náà tó aṣáàdì tó mẹ́rin fún olówó tó tó jù bẹ́ẹ̀ lọ ọjọ́ àwọn price rẹ̀ ṣùgbọ́n ṣe bí nǹkan ló sáàtà fún kìí sówó lẹ́jọ́ exchange price rẹ̀ lè yàtọ̀ so ibi tẹ́ ti gẹ́ẹ̀tì ọ̀nà pẹ́tàbà ti sọ̀rọ̀ rìbá rìbá máa ń lọ láàrin farmers ni nǹkan tó jẹ́ owó tẹ́bà ti fẹ́ lómi kò gbọ́dọ̀ lékún àmọ́ nǹkan tó jẹ́ commodity tó bá gbé fún èèyàn kí wọ́n gbá ẹ̀bọ̀ price rẹ̀ ní price rẹ̀ ló ní gbòmí eléyìí lè decide láti so nǹkan gbé fún nǹkan tí wọ́n fẹ́ fowó rà ní kìí ṣe saman musman ni so wallahu alam ní rúùlù sharia bàbá òdàrà kìí ṣe nǹkan tó jẹ́ haram ẹ̀ wallahu náà ee ee ẹ̀hẹ́n Ee. Eh. Bẹ́ẹ̀ni. Ẹ gbá rìbá, tẹ bára mọ́rúwá tẹ gbé fún yàn, pétọ̀, mọ́rúwá ti fi yí, mo wá fẹ́ tà fún wọ̀ léye báyìí, kìí ṣe rìbá. Ẹni ìyẹn lè mọ́lẹ̀ àfọ́ jẹ ọ̀wọ̀, ó fi kó kúrò wọ́n ò that's another thing. Ẹ ó lè púpọ̀ ààbọ̀ tó ti wá pọ̀ jù ó, bọ̀ sẹ́ rìbá rì because ìtẹ́yàn bá ti ní, kò sí price yẹ táìsì ló gbọdọ̀ ta owó nìkan ló lé fún yàn kó gbà tó jù bẹ́ẹ̀ lọ àfi kówó yẹn jó bísẹ́ẹ̀sì kẹjọ sí bísẹ́ẹ̀sì àmọ́ pé mo yáyà lówó ẹ̀wọ̀n anírin síbò náà fi ṣe bísẹ́ẹ̀sì bó bá ti fún lówó báyìí dédé tó fún náà ló gbà bọ̀ tó bá ti jẹ́ commodity price rẹ̀ lè gbérí bẹ́ẹ̀ ni ẹ bá ti tán láti rà tó ti pàǹfà ní mẹ́lẹ̀ fóun èyí láàrín wà ló sáńtù ee bẹ́ẹ̀ni ó wà aláwọ̀dù ọláwàlá ó wà aláwọ̀dù gbogbo àdáàmù náà gbogbo tàà lè pa léyà ẹ̀ náà lè pípa àfikọ̀ ní mínímọ̀mù lákàn mú pé ewúrẹ́ àgbò fúnìkan kò sí ìtàlẹ̀ lè mẹ́ ẹ́ èyí ò bá àpapọ̀ olúfẹ́ wá gbogbo ìtẹ́rí tàà ń ṣe náà ní àpín ilé yá tàà ṣe náà mínímọ̀mù náà làmù kò sí nọ́mbà fún ẹ eh, kò sí ní minimum ah kò sí maximum number anẹ́sọ̀ sọ́là ní àdáyà tiẹ̀ àdáyà àkúnmí 100 lànàbì bá ànábì ìdú 63 pẹ̀lú ọwọ́ rẹ̀ ń bẹ́ oníkàrà yóò jù gan tó bọ́ bá ṣe pọ̀ tó rà ní pọ̀ ní ìsìnkọ́ lọ́nà kọ́rọ̀ alọ́rọ̀ ṣe ìgbé kó rọrùn yìí náà lágbára náà tún káì ọlọ́n kó rọrọ̀ ọkẹ̀

Eh. Mm-hmm. Kí ni wọ́n rẹ̀ fi ṣe? Àwọn òkílẹ̀ yìí ròkú ọlẹ́mọ́ fi ṣe. Hmm. Bẹ́ẹ̀ni, haramu, kò tọ́ tó bá ṣe pé irú nǹkan yẹn ṣe lò ẹgbá ẹ lè lò fún nǹkan mi àwọn ẹlẹ́bíṣẹ́ fídì ẹlẹ́bíṣẹ́ nǹkan mi báyìí bọ̀ pé ẹ́ta ẹ̀hẹ̀n ṣẹ́rí òní àdísì Jábir ibn Abdullah anábi sọ̀sọ́lá ń sọ ń pa àwọn yahudu fún wa anábi ni la'ana Allahu al-yahudu la'ana Allahu kó wà lọ́rọ̀ àwọn yahudu pé ìgbàtọ́lọ́wọ̀n bá ṣe ní haramu fún wa pé لما حرم الله عليهم ẹmọ́ fáwọn ìlú jẹ náà ẹ̀sá fáwọn ìlú jẹ náà pé ńgbà tọ́lọ́wọ́ bá ṣe ọ̀rá òkú bété kétí nǹkan bá ti kú ọ̀rá rẹ̀ náà haramu ni kí ni wọ́n ṣe àwọn yahudu tó gbé wọn fẹ́ wọ́n wá sọ di oil wọ́n wá sọ di oil tán wà ní ni àwọn ṣe wọ́n wá tà wà ákàlù samana àwọn wà jẹ owó rẹ̀ hmm? àwọn èèyàn wá gbé ànábì W'ipe wípé a ah, ànábì bó ìsọ pé ìfẹ́ ànábì ọlọ́ọ̀bá ìnàlá harama samana bọ́lọ̀ ti ní haramu tú rẹ̀ wọ́n wá bí ànábì pé àwọn nǹkan kan ń bẹ náà àwọn nǹkan tàà lè jẹ náà tó láǹfààní wọ́n wá sọ àǹfààní òkú mbete bí ní sí tí ẹranko bá kú irú ṣòhóhùn tó sọ ọ̀rá yìí náà ní sọ wọ́n fi ń ṣe nǹkan mẹ́ta one yóò ti láà bí asòfòn àwọn ọkọ̀ omi ẹ́ àwọn omi wọ́n máa fi ń gírísì wọn fi rọ́ọ̀sì ẹ́ pé ọ̀rá yìí ẹran àkókò wá ti kú lókùn bèèrè ọ̀rá ara rẹ̀ wọ́n fi gírísì tàbọn náà gbọ́dọ̀ ìwọ̀n bí wọ́n rí prevent rọ́fìn oníkẹ́sì gírísì pé wọ́n fi gírísì then wọ́n máa ń lórú kíní náà láti fi táàní uh, skin hide and skin then àwọn èèyàn máa ń lò láti fi taná pé ẹ̀rọ amọ́ra rẹ̀ kẹ́bi ti fi fìtílà kábi taná ṣáà lè lò ó ní anábì ní láhùwà haram bàbá láhùwà haram ni pé haram ní kẹ́ ẹ sọ pé tó gbó láǹfààní nǹkan kẹwàá gbowó ẹlẹ́lò ṣẹgbọ́mìyé ẹlẹ́lò so n tẹ́yàn ọ̀ṣẹ̀ èyàn olè tarú nǹkan tó kú lókùn gbètè yẹn fẹ́ lómi especially kọ́làkẹ́ni ẹmọ́ jẹ́mọ́sùn mẹ́kẹ́ ẹmọ́ fún lè jẹ́ náà kódà so tẹ́yàn ọ̀ṣẹ̀ ní pé kẹ́yàn wo àǹfààní wo ọ̀n lẹ́rẹ̀ fi ṣe lóko náà ó ti fẹ́ bá dáa sí kíní kan ni màá nutrient ó fi lọ ní bó ti fẹ́ já ní bó ti kíní kan ẹ̀hẹ́n bó ti fẹ́ bá mix ẹ̀ mọ́ fíìdì ní ẹja ẹ̀hẹ́n àmọ́ pé kó ti fẹ́ fọ́n yàbá òwe ti wáyé lọ́fẹ̀ẹ́ kan agbóoló rẹ̀ ọ̀tọ́ tó gbókù bèèrè ẹ́ so wọn sọ pé ká má láǹfààní rẹ̀ àmọ́ ká má gbowó lórí because ẹ́ tó bá ìpàpà tí ń gbowó lórí ẹ̀kọ́ o yóò padà lídì sí jíjẹ Allahu a'lam ok then ee ee Ee. Eh. Well, ìtẹ́ èyàn ṣe dé ni pé èyàn ti mọ̀ pẹ́tọ̀ kò wúlò fún yàn, ẹ́dà da tí wọ́n ti ń dà nǹkan tó wúlò sí ẹni tó pọ̀ at the same time èyàn ò gbọ́dọ̀ ta. Ẹgbọ́, èyàn ò gbọ́dọ̀ ta. Béèyàn bá tún wá mọ̀ náà pé kéèyàn máa ń wà indifferent sí because wọn náà ló ń provided and by time tó bá ti mọ̀ pé wọ́n jẹ́ mùsùlùmí ìwòsì ní attack value sí yóò mọ̀ wà káàkiri ni ẹ́ ó bẹ́tà kéèyàn náà wà nǹkan tó lè fi ṣe tó bá mọ̀ pé wọ́n ti fẹ́ wá value fún pé pé ẹ̀mí ìṣẹ̀mọ́ fíìdì ní ẹ̀ṣẹ̀ kí náà kan ní ẹ̀jù fẹ́ já ní rẹ̀ hẹ́ẹ̀n sọ mẹ́ẹ̀ bá mi ìṣẹ̀mọ́ fíìdì náà mẹ́ẹ̀ bá ta àkótọ̀ ó ti kúrò ní fọ́ọ̀mù tó wá àmọ́ níbo ti wà yẹn gẹ́gbẹ́ pé ní ìṣàbárókù gbète tàbá ti tánẹ̀ alìta wọ́n tó ti má ọláwàlá náà tàbí sọ́nkú ọya bẹ́ẹ̀ni yóò dáa fún yín ìyàtọ̀ rẹ̀ lé òkú ti haramu ní fún àjíjẹ àbí àdísì mẹ̀ìmúnà àníṣẹ̀sọ́lá àwọn akọjọ́ wá rí ewúrẹ́ kan tán jù sórí àtà wọ́n wá ní èwò ilé wọ́n sọ wá nípa òkú ǹgbé tẹ́ ni àníbìnà àá ó ti má so tó bá ti má èyíkéyìí sí ìta bá ti tánẹ̀ ó ti má tí ṣẹ̀rí àdìsọ̀ yóò fún wa tó ti má bó ṣe wá mọ́ nǹkan nǹkan tó bá ti mọ́ nǹkan èèyàn lè ta for question tá sọ o ní pé irú ilé yìí nísìn ìgbà ẹwà mẹ́fẹ̀ mọ́ feed ẹ́ ó ti láǹfààní ẹgbọ́ kìí ṣèyàn ni ó jẹ mọ́ ẹgbọ́ mi kìí ṣe èèyàn ni ó jẹ ma ẹ̀yìn fún ayé ti ájò oúnjẹ mẹ́ẹ̀má tó ṣe pé kò lè jẹ́ oúnjẹ jẹ fẹ́yàn má but àǹfààní rẹ̀ wọ́n sì rí mú tọ̀ èèyàn wá tọ́ sí nǹkan téèyàn ájì kùn tóhun tọ́ yẹn èèyàn ti tọ́ sí owó tiẹ̀ but èèyàn tọ́ sí owó rẹ̀ ní rọ́fọ̀n Yeah àwọn fún ọ̀lẹ́ pé tó bá àwọn òkú ẹ̀rẹ̀ eh. wọ́n rà lẹ́rẹ̀ àwọn tó bá já eh. bẹ́ẹ̀ni kẹ́ ma ta fún èyàn olé gbóhùn bẹ́ fún ọ̀rọ̀ bájá ò lè jẹ́ àṣọpájá ah. ah, ò lè jẹ́ ajá lè jẹ́ ṣùgbẹ́ èyàn olè ta fún anything tó wá gbé fún gbété fúnyà olé gbóhùn bẹ́ o lè fún ajá rẹ̀ jẹ tó bá lẹ́ran o lè fún jẹ ṣùgbọ́n pé kò gbowó ń bẹ̀ ẹ̀hẹ̀n àǹfààní kọ́là ń takò ṣùgbọ́n mẹ́kọ̀ọ́ ń bẹ̀ wàláhàn